Ní oṣù kejì, ọjọ́ kẹtàdínlógún ọdún 2022, Ìgbìmọ̀ Federal gbé òfin gbogbo àwọn ìgbésẹ̀ láti dáàbò bo àìsàn coronavirus jákèjádò Switzerland jáde. Ìyẹn túmọ̀ sí pé kò pa dandan mọ́ láti máa bomú níbikíbi. Àwọn ìmúkúrò nínú ọkọ̀ ìrìnàjò, àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́, òpópónà àwọn ọkọ̀ akérò tàbí àwọn ọkọ̀ ojú irin, àti àwọn ohun, ohun èlò ìtọ́jú ìlera gẹ́gẹ́ bí àwọn ilé ìtọ́jú, ẹm, aláìsàn àti àwọn ilé ìwòsàn. Kò sí òfin fún àwọn ìpàdé ìkọ̀kọ̀. Kò sí ọ̀ranyàn ìwé ẹ̀rí mọ́. Ìyẹn túmọ̀ sí pé o kò nílò ìwé ẹ̀rí fún ilé oúnjẹ, sinimá, súù tàbí eré ìdárayá mọ́. Báyìí o lè wọ Switzerland láìsí ìwé ìjẹ́rìí àti láìsí ìdánwò àti pé o kò ní láti kọ fọ́ọ̀mù àti, àti wọ ìlú Switzerland mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè sì nílò ìwé ẹ̀rí yìí. Tí o bá ṣe àjẹsára fúnra rẹ tàbí tí o bá kó àìsàn kòrónà virus ìwọ yóò tún gba ìwé-ẹ̀rí tuntun fún ìyẹn. Ìwé-ẹ̀rí yìí wúlò fún oṣù mẹ́fà, oṣù mẹ́sàn-án dípò ọdún kan. Tí o bá ní coronavirus, o gbọdọ̀ dúró sí ilé fún ó kéré jù ọjọ́ márùn-ún kí o sì ya ara rẹ sọ́tọ̀. Ṣùgbọ́n tí o bá ti súnmọ́ ẹni tó ní corona rí, ìwọ kò ní láti ya ara rẹ sọ́tọ̀ mọ́. Síbẹ̀síbẹ̀, ó ṣe pàtàkì pé kí o lọ ṣe ìdánwò. o lè wá àwọn ibùdó ìdánwò oríṣiríṣi ní coronavirus.bs.ch/test tàbí ní bl.ch/corona. ẹ ṣé o